أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أنا wa káàkiri bí tẹ̀sí ń gbọ́ wa kí túndé sétí gbọ̀ wá láti iléeṣẹ́ Radio Lagos one oh seven point five FM tiwantiwa alihidaya Islamic Foundation ló ṣe onígbọ̀wọ́ ètò yìí níbi tá a ti máa ń gbọ́ wá sí látẹnu fàdílàtú Sheikh Kamaldeen Yunus Akorede hafizahullah àkànṣe ní tòní bá a ti máa ṣe ní oṣù mẹ́ta mẹ́ta tí a bá Sheikh wa lálejò nílé agodo fún ọgbọ̀n ṣẹ́jú àbẹ̀lọ́wọ̀n ọba Allah kó má ṣàì jẹ́ kí tòní náà ṣe wá ní àǹfààní àti àwọn ṣe ìkọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. bismillah sheikh falyatafaddal mashkura. alhamdulillah alhamdulillah alladhi akada li'ibadihi wuqu'a al-ibtila' wa bashara as-sabirina والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين adúpẹ́ fún Ọlọ́run Ọba الحمد لله. Ọlọ́run Ọba tí adúpẹ́ fún yìí òun náà ni ọba tí ó kàn nípa nínú tírà rẹ̀ ìpè òun sọ àdánwò kalẹ̀ kò sẹ́ni tí ò ní pín bẹ̀ kò sẹ́ni tí ò ní ràdánwò tiẹ̀ ní ayé hmm. Ọlọ́run ti sọ bó ṣe sọ̀hún kò sẹ́ni tí ó yí padà ìtawà bẹ́ẹ̀ ni pé kó dákun kó mọ́sá ìsánú wa èyí tó gba ìgbàgbọ́ wa nínú àdánwò kọ́lọ́mọ̀jẹ̀ àrí wọ́n yìí sádùn àkọ́lọ́mọ̀jẹ̀ aládàáwò hmm. torí àdúrà tí ó lè gbà ní hmm. ọlọ́run lóun fẹ́ dán wa wò téèyàn wá ní òun fẹ́ sọ fọ́lọ́run kọ́lọ́mọ̀ ṣe tó fẹ́ ṣe n ta sọ fún ni pé kó dákun kó mọ́sá ìsánú wa èyí tó gba ìgbàgbọ́ wa kọ́lọ́mọ̀ fi dán wa wò gbogbo ẹni tí wọ́n ń bẹ nínú àdánwò lọ́wọ́lọ́wọ́ báyìí ó kéré ni ó tóbi ni kọ́lọ́ mọ́sábà mo kú ọ. ya Allah. ọlọ́run báyìí ó wá sọ fún gbogbo ẹni ó bá ṣe sùúrù pé lérí àdánwò tó wọn bá fi bá tó wọn bá fi kàn án òun ọlọ́run ọba òun padà tó ń dùn nù àjẹpẹ́ kọ̀ sá àdánwò mọ́ náà. nígbà ọlọ́run bá ní ẹ máa padà má àdánwò ẹ̀yin tẹ́ bá wá ṣe sùúrù ẹ máa padà má dùn ọlọ́run bá tó ṣe báyìí fún wa àdúpẹ́ fún ọlọ́run ọba náà ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ bá nẹ́bọ̀ Muhammad àti gbogbo àwọn sàhábà rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-ibtila òun lè tó tí a fẹ́ gbéyẹ̀wò òun ni kókó ọ̀rọ̀ tá a fẹ́ sọ láàmú wa tẹ̀síwájú lẹ́yìn jimá tèmi nítorí pé àdáwò ìdáwò ni wọ́n máa ń pè é àdáwò sì ni al-imtihanu minallahi li abdihi bima yakrahu inti ọkàn yẹn bá ni wọ́n ń pè ládàáwò ìtì ń gbomi lójú yàn ni wọ́n ń pè ládàáwó ìtẹ̀yàn ní tínú yẹn ń bàjẹ́ tínú yẹn ò dùn ni wọ́n ń pè ládàáwó min sunanillahi alkauniya oko albala alilmakhluki ọlọ́run bá ti parí ẹ̀ ọlọ́run bá ti parí ẹ̀ nínú àwọn ìyínsìn ọlọ́run bá nílé ayé tó dá òun ni kí wọ́n máa sọ àdáwò kalẹ̀ òun sì máa sọ kalẹ̀ lẹ́yìn gbogbo àwọn tí wọ́n bá gbàgbọ́ àtàwọn tí wọ́n gbàgbọ́ ọlọ́run sọ léyìn náà alukur'an kẹrìmà a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní wala nabluwannakum àwọn àlùfáà tí wọ́n kọ́ wa ní sọ́rùfù àti náàwù àwọn tí màtúmá láàmú alákọ̀ọ́kọ́ àti nọ́ọ̀n mọ́tọ́gbẹ̀yìn yẹn ọlọ́run ọba àlá ìmọ̀ fi kan ọ̀rọ̀ nípa ni nǹkan tí yóò ṣe tí ó sì ṣe jọ yẹ ọlọ́run ó wà jẹ́ minal gbogbo ohun tọ́lọ́run bá fún wọn nínú ìjayà ìjayà tó kù lẹ́yìn ọlọ́run kan fi tíntín dán owó ni ọfẹ́ mi ò wò bóyá ṣubú àbò ní ṣubú wọ̀dẹ̀jọ́ra ọlọ́run bá ní máa dán yín wò gbogbo yín pátá yín máa ṣètò bí ó ṣe pa yín láwọn àsìkò kan kò wá sẹ́nìkan tó bọ́ mbẹ́ àtolówó àti tálíkà ọlọ́run ní ẹ máa gbọ́ o ó tún kú o wà naqsim min al owó yín máa dínkù ẹ máa lówó tó pọ̀ ẹ máa lówó tó pọ̀ kó wọ́pọ̀ lọ́wọ́ yín tó bá dáhùn àsìkò kan owó yín ó dínkù ìtọ́lọ́hún lòun ṣe yẹ kò sẹ́nì kan tọ́lọ́hún ṣe fún gbogbo àwọn ìdá tó dá ọlọ́run ní wọlé anfus lẹ́yìn náà ẹ máa kú àwọn kan ló kú tí wọ́n fi bọ́ síbi ọwọ́ tí wọ́n bá jáde láyé ìwọ ní jogún lẹ́yìn ìwọ náà padà wá kú ọlọ́run bá ní máa pa yín lọ́kọ̀ọ̀kan ẹni bá ti pààyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì sùúrù ni o ọlọ́run ọba ní mo fi dán yín wò ni wọ́n samarat ọlọ́run ọba ní ẹ máa palẹ̀ ẹ máa gbogbo ẹ̀yin àgbẹ̀ gbogbo ẹ̀yin tẹ ní fáàmù ẹ̀yin tí ẹ̀ ń dáko ọlọ́run ọba ní lọ́pọ̀lọpọ̀ gbangba mi èmi ọlọ́run ọba ń dán yín wò àwọn nǹkan oko yìí ò ní jáde bẹ́ẹ̀ sì fẹ́ ẹ ṣe wàhálà ẹ ṣe wàhálà ẹ ní jèrè wàhálà ọlọ́run ọba ní tó bá ti dé ẹ ẹ̀mí ọlọ́run mú wá o nígbà ọlọ́run lóun ó sì gbọ́ àwọn nǹkan yìí nígbà nǹkan náà wá dé kí ló dé tá à ń ti sọ́dọ̀ ẹlòmíì ìpè nìkan ló ṣe ọlọ́run ọba àlá ọlọ́run ó ṣe tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí wọn lọ sí ọ̀dọ̀ ọlọ́run wípé a ìtọ́lọ́run ó ṣe lọ́mọ̀ ṣe yìí ọlọ́run wa ni wọ́n bá ṣe sọ abirin ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n bá ń ṣe sùúrù láàrin yín nígbà wọn bá mú àdánwò bá wọn nínú àwọn àdánwò tí mo kà á lẹ̀ yìí ẹ bá mi fún wọn nírò dùnú wípé èmi ọlọ́run padà ká náà kú fún wọn èyí sàwọn lẹ́sàn èyí pẹ̀sẹ̀ wọn rẹ́ ń sọ wọn dọ́mọ àlìjánná èmi ọlọ́run ọba yín gbé wọn ga sọ́tòlù bọ́kàrà àyà one fifty five bóyá kó o tún lọ lè tún ká tẹnìkan bá ń sọ fún ọ pé àdánwò yìí tó dé yìí kì í ṣe tàtọ̀dọ̀ ọlọ́run o ìwọ wàá sọ pé mùsùlùmí ni ọ sọ́tòlù bọ́kàrà lọ́lọ́run ti ń bá ọ sọ̀rọ̀ àyà one fifty five pé òun ọ̀dọ̀ o ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa fíkẹ́ hòtẹ́lì kí wọ́n á nìtumọ̀ ẹ̀rí ta kó torí ètò wa fífi ṣe tẹ̀lé e. bàbá ti mú ẹ̀rí wa ká sì máa gbọ́ yé àìgbọ́ ẹ̀rí yé òun ló jẹ́ kí islam dàrú máa wà lọ́wọ́ ẹlẹ́mìí ọ̀há koran ẹlẹ́mìí ọ̀mọ̀ká koran yóò tó máa dùn ún sí i tọ́lá wọn bá ń sọ gan kò yé e. ìyìn tí a fẹ́ gbọ́ yé náà rí òun náà ni pé ọlọ́run ní dandan ni kó wọn da yín wò ó sì kà wọn àdánwò náà bọ́ba ti wá dé mọ̀ pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá kọ́ wá ṣe sùúrù tọ́ bá ṣe sùúrù inú rẹ̀ padà dùn ntọ́lọ́wọ́n bá ń bá wa sọ nínú àyà tí mo kàn mọ́. sábàbù ìbtìlá ẹ̀yìn máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn tá à ní tara wa nǹkan méjì ní máa ń fa àdáwó imma yakun ikhtibaran li abdihi salih al-mu'min li raf'i ad-darajat wa takhfid as-sayyi'at ọlọ́wọ́ adán ẹrù rẹ̀ wọ́n gbà mí ọ̀dà wò láti mìí wò bóyá yóò ṣubú àbí yóò ṣubú ọlọ́run kan fi mìí wò ni kì í ṣe pé bóyá èrè ẹ̀ṣẹ̀ ní ń jẹ́ ọlọ́run ó dá àwọn ẹni ọlọ́run wò yóò dá àwọn ànábì wò aṣadu nasi bala a àwọn tá a dá wọn pọ̀ jù al-anbiya àwọn náà làwọn ànábì ọlọ́run tá a rán sí yìí àwọn ọ̀rẹ́ ọlọ́run kí ni wọ́n ṣe fọ́lọ́run tó lọ́run fi dán wọn wò ọlọ́run ọba fi mì wọ́n wò fún mọ̀lẹ́ amúsàlẹ̀ fọlẹ́ amúsàlẹ̀ lẹ́yìn náà làwọn tó bá tún gbé ẹsẹ̀ lérí ojú ọ̀nà wọn àwọn ẹni rere àwọn ẹni rere àwọn afáìsìn gbogbo àwọn tí wọ́n ṣe dáadáa ọlọ́run ọba ní òun ọ̀dẹ́yìn náà wò anabi yusuf kí ló ṣe fọlọ́n tó fi wẹ̀ wọ́n kí ni anabi ayub ṣe fọlọ́n tó fi dùbúlẹ̀ ààrẹ tí ànáwó bá ti di ẹjẹ́ àgbà pé kò ní yọ ẹni rélẹ̀ ọlọ́wọ́ bá ní ahsiba nas ọlọ́wọ́ bá ní sáwọn èèyàn máa rò ní àwọn yóò tọ́ra kù ipe àfà wọn lẹ̀ àyàn kúlù àmàna nítorí pé wọ́n gbàgbọ́ àwọn ayọ̀ àwọn kú nínú àdánwò nítorí gbàgbọ́ wọn sí ọlọ́wọ́ bá ní wọ́n fún láyọ̀ fìtà àwọn ní fìtínà àwọn lé ayé ọlọ́run bá ní kò rí bẹ́ẹ̀ walaqad fatanna alladhina min qablihim àwọn tó ṣíwájú wọn nínú àwọn ànábì ọlọ́run àtàwọn àfa ẹni rè ọlọ́run gbogbo wọn àfìtínà wọn. Hmm. fala ya'lamanna Allahu alladhina sadaqu nítorí àṣẹ bẹ́ẹ̀ ni pé afẹ́ mà bóyá olódodo ni wọn bóyá olùgbàgbọ́ òdodo ni wọn wala ya'lamanna bin kadhibin àti fẹ́ mà àwọn èèyàn tó jẹ́ pé irọ́ ni wọ́n ṣe kíni irọ́ ni wọ́n gbà. adégbétọ́lọ́wọ́n bá aláàbá ti fẹ́ dán ọlọ́run fẹ́ máa kí ni ìgbàgbọ́ rẹ̀ yóò mìí ọ́ àmọ́ ògbọ́dọ̀ ṣubú Suratul Ankabut ayé ẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ kẹta ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kan tí máa ń fàdáwọ̀ al-ibtila yakun uqubatan bisabab al-ma'asi wad-dhunub ní máa ń jẹ́ ìyà ìyà tí ó jẹ́ èrè ẹ̀ṣẹ̀ èso ẹ̀ṣẹ̀ téèyàn consequences ẹ̀ṣẹ̀ téèyàn àdáwọ̀ àmà jẹ́ ìyà tọba ti sẹ lọ́hùn ọlọ́wọ́n bá aláọ̀dàn o wọ́n má asabakum min musiba ọlọ́wọ́n bá ní èyí tọ́ba bá yín nínú musiba àdánwò fabima kasabati aydikum ọlọ́wọ́n bá ní látara tẹ fọ́ ara yín ṣe ni o wa ya'fu an katir òun sì ti sàmójúkù nínú àwọn ẹ̀sẹ̀ tọ́pọ̀ rẹpẹtẹ tó wọ́n jẹ́ ń yà lérí ẹ̀ àmì yìí tí ẹ̀ ń jẹ lọ́wọ́ yìí náà fabima kasabati aydikum. ọwọ́ yín náà lẹ́fi fàyà náà ó jẹ́ ti ń ṣẹbọ òwò àtọ́lọ́hún ti dọ̀tá ẹlẹ́ẹ̀kejì sọ pààyàn tí wọ́n ọ̀ máa pààyàn lẹ́yìn náà sọ máa ṣèṣìná lẹ́yìn náà sọ máa gbowó èlé sọ máa gbomi lójú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sọ máa ìyàwó ẹ̀jẹ̀ sọ máa ṣàbòsí rẹ̀ sọ máa ṣàbòsí àwọn èèyàn sí àwọn èèyàn ti sí pèlè ọ owó dàyé pọ̀ àwọn tí wá sí pèlè ọ wà ló ní problem ó ní problem nítorí pé o ti jàǹbá àwọn èèyàn tó sì dé pé ọlọ́run ni wọ́n máa sọ àbàkùn mi mùsíbà mùsíbà tó bá bá yín ẹ chẹ́ẹ̀kì ara yín fábí máa ká sábà ti àìdí kan ọlọ́run lẹ́yìn náà lè fọ ara yín fà á bọ́dọ̀ bá ti wá rí báyìí jẹma kí wọ́n wá kù kí ni àbáyọ àbáyọ náà ni alákọ̀ọ́kọ́ alimakarajú ayéomina alábùdùbí anàlbàlá minallah ẹ̀dá kọ́kọ́ gbà pé bá náà wọ́n bá ti dé ọlọ́run ọba Allah ọlọ́ba tó mú wa ó sì wà nù kádàrà tọ́lọ̀ ń kọ ọlọ́run sì fẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run ni má asọ́ba mi musibatin fil ardi wala fi anfusikum illa fi kitab ọlọ́run ọba ni èyí àdáhùn tó bá bá yín lérí ilẹ̀ eh, àti tó bá yín nínú akéyẹmí ara yín ọlọ́run ni ó ti wà nù tíra yín ó ti wà nù àkọọ́lẹ̀ yín kádàrà lọ́wà ẹ lẹ́yìn náà àtàwùbá a máa túbá lọ́dọ̀ ọlọ́run tí àdánwò bá ti ṣẹlẹ̀ torí pé bàbá lọ́ọ̀sẹ̀ bóò ló ṣe mọ̀ pọ̀ ọ̀sẹ̀ èwo lọ́mọ tọ́lọ́run bá ti kọ́lẹ̀ èwo lọ́mọ tọ́lọ́run ti fẹ́rí jọ anabi sallallahu alayhi wa sallam anabi ni ká máa túbá ọlọ́run ni ká máa túbá afáwa ali ibn abi talib ó ní máa nasala bala ọlọ́run sì ní gbé àdánwò kó àfi kéèyàn túbá ó túbá ó ronúpìwàdà ó tún wá máa tọrọ àforíjì ọ̀dọ̀ ọlọ́run àbáyọlé kẹta òun náà ni àdúà ọ̀pọ̀ ànídákẹ́ kádàáwò dé kéèyàn dákẹ́ èyí máa jẹ́ kádàáwò pọ̀ sí ọlọ́run ní kó lè máa ya àbáwò bí kùn rọ̀ bí láwùlá àdó àokùn ọlọ́run ọba níbi ìbájẹ́ pẹ́ ń sàdùà àwọn àdáwò tí a fi kàn yín àbá ti gbé kó fún yín máa rò fẹ́ a àlùbálà láwùlà dùá òkun bí ìbá dé pẹ́ ṣàdùá a jẹ́ pé ọ́ máa ṣàdùá ọ́ máa pe ọlọ́run ọba rẹ̀ mo yòójì ìbòlè mọ̀ tọ́bẹ̀ ìsáàdà àwọ̀ yẹ ṣòro sóò ọlọ́run ọba ní ẹni tára ń ní èmi aláàní dá lóhùn èmi ní sì mú aburú yẹn kó fún un ẹlẹ́ẹ̀kẹrin àsọdọ́kà ọmọ wa ṣe sàrà ànábìyí ní sọdọ́kàtà sírì tó ti fi ògá tó bọ̀rọ̀ rahman ẹni máa ń tọrọ ẹ kọ̀ọ̀kọ̀ òun ṣe sàrà kọ̀ọ̀kọ̀ tẹnìkan fún ànábìyí ní ìyín máa ń pa ìbínú ọlọ́run ní bọ́lá wọn fẹ́ sàárà àkọ́kọ́ wọ́n yìí na sọ̀nà àlùmárùfì tẹ́kì mọ̀sọ́rẹ̀ ọ̀ṣọ́ ìmọ̀ wa náwó sáwọn èèyàn kọ́ máa fáwọn èèyàn kọ́ máa ṣe sàárà yìí máa ń dá aburú padà ní especially lásìkò táwa yìí hmm. alifitina ká ìmà wàhálà ti dé fitina alamiya gbogbo àgbáńlá yìí níbẹ̀ ní àdánwò lọ́wọ́ báyìí ìtọ́kù nísìnyí tá a fi bọ́ òun náà ní pé ká máa náwó ṣera wa hmm. àwọn tá a bá nàró ká máa fa àwọn èèyàn nàró àwọn tá a bá dìde àwọn tó ti sùn ká gbà wọn náà dìde ká máa nu omi lójú ara wa nítorí pé sàárà ọlọ́wọ́n bá náà máa fi ń ká àdánwò kó nínú sẹ̀míyàn ni àwọn anídákẹ́ á máa fọ̀rọ̀ wá lọ àwọn ẹni rí má dákẹ́ o bàbá dákẹ́ tí ọbọ̀ dákẹ́ o àmọ́ bọ́ lọ́wọ́ wa lọ ẹlòmíà gbọ́dọ̀ bàbá aláwo lọ lọ́dọ̀ ọ̀tá ọlọ́run oníkọ́ bá wọn tún ọ̀rọ̀ òun ṣe nǹkan lọ́wọ́ bá aládàrú wọn ni kí bàbá aláwo bá wọn ṣe kíni kọ́ bá wọn tó wàhálà ti dé ẹlẹ́gbẹ́ gbọ́dọ̀ àfúnjálàbí lọ àfúnjálàbí yóò ṣe yàsìn ọgbà yàsìn gbọ́ ó tún gba afá gbọ́ Odi odi meji o jẹ́ mọ̀nàfíkì àyíkò òun náà ni Muslim. tọrọ kan là gbàgbọ́ òun náà lọ́lọ́run ẹlẹ́kẹta náà ni kéèyàn gbọ́dọ̀ àwọn ẹni rí lọ láti lè fọ̀rọ̀ rẹ lọ wọn torí pé ilé ayé tá a wà yìí ọlọ́run ti ní ká mix mọ́ra wa ati wà láàrin ara wa òkú ọ̀nà máa sọ àdìkí yìí ẹ̀jẹ̀ wà láàrin àwọn ẹni rí ká mọ̀ fọ̀rọ̀ wa pamọ́ fáwọn ẹni rí kí wọ́n gbà wá nímọ̀ràn kí wọ́n bá ṣe wà lánàá torí tọ́ba lọ́dọ̀ ẹni rí ẹni búlọ́kù tí ó yọjú sí ọ abẹ́lẹ́ nínú àná rẹ̀ kọ́lọ́ mọ́sá ṣàánú wa ah. àwọn àdáwò tí máa wá bá àwọn ọmọ anábì ádámà pọ̀ lélẹ́lẹ́ ayé a máa wá mú kọ̀ọ̀kan wá lérí prógámù yìí insha allah ta'ala a máa wá sọ àbáyọ oye níbẹ̀ tí ó jẹ́ pé yóò níbàámu pẹ̀lú alukoran àti kiri àti sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam tààfin ní sọnù tí máa ní wà òfin níbàjẹ́ torí pé wala tamutunna illa wa antum muslimun bàbá kò láyé ìsìlámù nìkan lọ́wọ́ obìnrin lọ́wọ́ wa. والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته rahmatulahi الله خير شيخ. khairan sheikh. Ah. ẹ lólùfẹ́ wa káàkiri ibi tẹ́ ti ń gbọ́ wa fikihu delil lẹ́tọ̀ tẹ́ ń rédíò Lagos one oh seven point five FM tiwantiwa fadúlàtì sheikh Kamaldeen Yunus Akorede hafizahullah ni wọ́n fún wa lóúnjẹ ní àkànṣe la máa ń fi eléyìí ṣe ní àsìkò báyìí ẹ láǹfààní láti pè ìbéèrè tẹ́ bá ní kẹ́ dá sétò o seven o five six five five one o seven five tàbí o seven o five six four six one o seven five èyí rédíò yẹn lọ́lẹ̀kẹ́ tó pè wá o tàbí kẹ́ pa ká lè láǹfààní àti gbọ́ wa dáadáa asalaamu aleykum asalaamu aleykum asalaamu aleykum. Naam, orúkọ yín àti ibi tẹ́tí ń pè wá. Orúkọ mi ni Sulaiman Fatima. À ń gbọ́ yín láti bo. Láti orí ilẹ̀. Ìbéèrè yín. Mo fẹ́ béèrè pé tí wọ́n bá ń sùn lọ́wọ́. Wọ́n ní tí wọ́n bá ń ṣe àmúṣàn tó tí wọ́n bá ń ṣe àṣẹ láìlá ilé ìwà dọ́là tó ń sọ̀rọ̀. Ibo tó ní àṣà ìgbẹ́jì máa tún ṣe lẹ́yìn. Ṣé tí wọ́n bá parí àlùwàlá? ọ̀dà. Allahumma ij'alni mina tawwabina waj'alni mina al-mutatahhirin. àdúrà náà tó wà nínú àwọn àlùwárìdá nínú àwọn àdúrà tí ọ̀pọ̀lọpọ̀ wa ti àìsábà ṣe hmm. eh, as-sunnatul mahjura hmm. lẹ́yìn bàtà bá sàlọ̀ látàn ọlọ́run dẹ̀ máa lọ sábàbí dáadáa ọmọkọlọpọ àti gbàgbé hmm. eh, Allahumma ghfir li dhanbi wa wasa'ili fi dari wa barik fi rizqi ní ìwílẹ̀ kan sáré aláwọ̀ gẹ̀fẹ́rẹ́lì zambi aláwọ̀ fẹ́rẹ́ jẹ̀mí ọ̀wọ̀ sẹ́ ilé ẹ̀ fi dáàrí gbàmíláyè mọ́jì ilé tí màá gbé ọ́ ha fún mi nílé tó fẹ́ ọjà kílẹ̀ mùsùlùmí sáà. ọ̀dà ah, anábì máa ń ṣàdúrà yẹn aláwọ̀ gẹ̀fẹ́rẹ́lì zambi ọ̀wọ̀ sẹ́ ilé fi dáàrí ọ̀bá wá fi àlùbáríkà sínú ọ̀nà àgbàjẹ́ mi. níwọ̀ lára eh. lẹ́yìn ìta kọ́kọ́ tọkọ́kọ́ mú wa eh. Allahumma ij'alni minat tawwabin waj'alni minal mutatahhirin èèyàn ka ìtawé ọ̀yọ̀ ká mẹ́ta Allahu alam pẹ̀lú ìyọ̀nà ọlọ́run ọ̀tí yẹn bá ń dunni ma ọ̀rọ̀ yẹn máa yanjú tí yẹn máa nàti bá yanjú. naam salamu aleykum. wa aleykum salaam. naam orúkọ yẹn àti ilẹ̀ tí ń pè bismillah. ẹ níbo la ti lè rí ó wà nínú àwọn fèlè fúnlẹ̀ kò sílẹ̀. inṣàlá ta'ala àwọn tó bá wà nínú gúrùpù fíkì dẹ̀lì inṣàlá wọn máa post ẹ̀sìn bẹ́ẹ̀ lálẹ́ inṣàlá ta'ala. ẹ jẹ́ àgbẹ̀ kan sí i salamu alaykum. salamu alaykum baba. wa alaykum salam wa rahmatulahi wa barakatu. ọlọ́run ló ń tó ń yín àti ìjẹ́ ń pè wá. ọ̀nà ìwádìí òtún ló ń pè láti mú ọgbọ̀n ìbéèrè yín sáà àwọn bàbá ṣàlàyé fún wa wípé sádàwò bá dé bá ti ṣàlàyé rẹ̀ kalẹ̀ ìkọ́nà mẹ́ta ni hmm. ẹni tí ọba lọ ọ̀dọ̀ babaláwo sí ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀nì jálàbí tàbí ká lọ ọ̀dọ̀ àwọn ẹni. lọ́pọ̀ ìpè yẹn ti rí nìyẹn. ó yẹ ká lọ ọ̀dọ̀ àwọn ẹni rẹ̀ lẹ́kẹta ọ̀nì jálàbí ń sẹ́ni rẹ̀. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ṣàrífà ń pè láti òjijì. ẹ̀jẹ̀ ní kí ṣé ti nọ́mbà wọn lẹ̀. nọ́mbà wọn àbí. bẹ́ẹ̀ni. tọ màá bi wọ́n léèrè <laughs> torí mi gan tí mi fi tèmi lẹ́yìn lè sùn <laughs> ṣé agbẹkẹrẹ <laughs> so ẹ mọ̀ pé ní gbogbo bàbá yìí tá a bá ti láǹfààní láti kójọba a máa ń fẹ́ wo àwọn jọmọ ọmọ ìyá lọ́tún ló sì tẹ́ ń dá sí àdẹ ètò fíkìrù dẹ̀lẹ̀ ẹ jẹ́ ká gbọ́ àbọ̀ látẹnu ustaz abikere bismillah. alhamdulilah wa salatu wa salam ala rasulillah adá ọpẹ́ fún Allah àti àkí gbogbo wa pátápátá gbogbo mùsùlùmí káàkiri àgbáláyé ah, àbí Allah kó san buwa ní ẹ̀san lórí. Ah, ní ti tá ní fi ọ̀rọ̀ pamọ́ àwọn èèyàn ń gbìyànjú àwọn ah, gbìyànjú nípa ìdásí ètò fíkìhù tẹ̀lé àti ọlọ́mọkùnrin gbogbo wa nípa. àtàbá tó wá rí àwa tí a tún fẹ́ ní àgbọ́yé sí lórí ẹ̀ àbí àwa tá a fẹ́ pè fún ìtẹ̀síwájú àwọn ètò wa àti bá a ṣe lè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn lectures àwọn ní ká pe nọ́mbà yìí zero seven zero six five four six three three four one zero seven zero six five four six three three four one. bákan náà àkáàtì nọ́mbà tí a tún máa ń fi dá sí ètò fíkìú delil òun ni alidaya islamic foundation for fíkìú delil òun ni orúkọ àkáǹtì yẹn first bank account number twenty three six zero five one one nineteen two zero three six zero five one one one nine òun náà ni àkáǹtì nọ́mbà tí a lè fi ètò ìdásí ètò náà sí kí aláàkó sọgbà ní ìsọ̀nà jazakumullahu khairan. àmì wa ti fẹ́ jazakumullahu khairan sheikh láti dá sí ètò irú ètò báyìí ṣáàlì ká kún ara sọ́dákọ̀ tó jẹ́ járí àná. Allahu akbar kọlọmọsẹ ṣàánú wa alákọ̀ọ́kọ́ òun náà ni pé lásìkò tí a ń lò lọ́wọ́ yìí iṣẹ́ tí mídíà ń ṣe níbi ìtún eré ilẹ̀ sí kì í ṣe kékeré bó ti jẹ́ pé opposite rẹ̀ náà ń ṣẹlẹ̀ fáwọn tí wọ́n ń lo ṣàbùrú kọlọmọlò wà fàbùrú sọ́dákọ̀ járíà náà ni nǹkan tí èèyàn bá ná tó jẹ́ pé ó ṣe sùn èso yẹn ètò wọn bí máa rí lẹ́yìn ìgbà tó yẹn kò láyé ẹni bá sọ program lápèjú yìí sì tọ́lọ́run ṣàánú tá a ti sọ tí gbèsè ayé nìkan sì yí padà ó kò ní ẹbọ náà tó kó ẹlòmíì ọ̀nà tó kó àrọ ọmọdọ́mọ rẹ̀ ọmọ síkìní wọ́n máa ṣàǹfààní ẹ̀ ìwé ọmọ sọ fáwọn àwọn ọmọ ẹ̀ pé èmi ń jáde lọ ní òun jáde kó láyé o ẹ má ṣe bọ o láàtò ṣèríkì bìlà tó ti gbọ́ lérí ètò fíkì dẹ̀lì ẹni tó ná tẹ́ náírà bíi twenty naira lérí ètò fíkì dẹ̀lì ó lè wà ní sàárè ó lè wà láyé ládà yóò máa bá yóò máa bá yóò máa bá títí ayé náà. òun náà ṣàtọ́kùn kan dáadáa ọ̀sẹ̀ sábàbí àdálù alẹ́lẹ́ kẹrì kàfáàìlì dáadáa tẹni tí ń sọ ọgbà náà lẹni tí ń yọ kí wọ́n máa rí gbọ́ ẹni tí ń sọ. tí máa fi hundred naira lẹ́yìn nígbà ládàá gbogbo ìmọ̀tẹ́tì wà láti jẹ́ dàbí ṣàfihàn. wọlé yọ̀ǹda tọ́lọ́wọ́n wa. <laughs> salamu alaykum waaleykum salaam wa rahmatullahi wa barakatuh. lórúkọ yẹn àti ìjà tí ń pè wá. abdulsalam na fẹ́ kọ́ sí ìdánwò. fásitì bẹ̀rẹ̀ ṣe. ẹ dákun mo fẹ́ béèrè lọ́wọ́ àfa. Hmm. wọ́n sọ pé àwọn oní jálàbí àwọn sọ pé wọn kì í sẹ́ni rí. Hmm. ṣé ọlọ́run ló sọ pé wọn kì í sẹ́ni ni? àbí àwọn ló kọ̀rù bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ṣé inú àlùkùrán ló wà ní tó fi jẹ́ pé ẹ máa wò fojú pé ìwà kìsẹ̀ ń rí nǹkan tó gbé ẹni tọ́lọ̀ ń dá àwa wò kẹ́ni rí ni wọ́n. Wa alaikum salaam. Eh, barakallahu fikum. Ọlọ́run bá wọ pẹ̀lú yín. Eh, Afẹ́ napapa sínú ọ̀rọ̀. Ah, Ọ̀dà sì wá jìn. Ọ̀pọ̀ hmm. ọ̀sán ti kò púpọ̀ mọ́. Ọ̀dà ajọ́ mẹ́jọ inshallah. Kí náà ń pè ń jálàbí lágbèyẹ̀wò. Àrà ṣèbí ó ti níbi tá à ń bá bùbá èyí táwa jọ tájọ wáyé tájọ wáyé ẹ̀yin àtàwọn oníjàlàbí. ìrọ̀ á kì í ọ̀pá bọ ìsà tí gbogbo ọmọ Yorùbá gidi ọmọ pé tí ń sọ bó ṣe rí nìyẹn ó dàbí pé jálàbí fẹ́ kó ìṣòro sí lọ́dọ̀ àwọn èèyàn. jálàbà yẹ́jìlìbù ká fẹ́ tírìtì ní eré ètò yìí o wípé a máa sọ lárúbáwá ọfà ọgbà ikọ́ o ah. ẹnìkan ní ẹbẹ ní jálàbí ọ̀dà ẹbẹ kéèyàn fi àkáǹtì lẹ́nà kan kọ́ gba owó ọ̀jálàbí náà nìyẹn náà ẹgbẹ́ ìbẹ́yìn náà gbogbo fún yìí ẹ jálà bí gangan o náà ni pé ká mú yẹn kó lẹ́yìn ọlọ́run hmm. ká mú yẹn kó wájú ọlọ́run ẹ ká mú yẹn kó wájú ọlọ́run náà ń pè jálà bí yín sì prúfẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tó lọ́wọ́ ọba yẹ́wọ̀ àmọ́ àwọn àpèjúwe jálà bí wà ń lẹ̀ yorùbá. afáwa abbas abdulsalam mo sì mọ àwọn ìṣe wọn ìṣe wọn ìṣe wọn ẹ wọn kọ fẹ jẹkẹ tán iná nítorí mo máa ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn dáadáa wọn ìṣe fóònù wọn àbí ẹja fi síjọ́ mẹ́jọ pẹ̀lú ìrànlẹ́ àlọ́ àmọ́ sọ́márì torí àwọn ẹlòmíì tí ò sí lérí ètò àbí tí ò ní láǹfààní jọ́ mẹ́jọ òun náà ni pé ìdá ẹbọ pọ̀ mẹ́sìn ni wọ́n pè ń jálàbí. afáwọ abikẹbi o ẹ bá mi fi nọ́mbà yẹn lẹ lẹ́ẹ̀kan sí àtàkà nọ́mbà yẹn ká tó máa lọ. nam zero seven zero six five four six three three four one zero seven zero six five four six three three four one gbogbo àwọn tá à ń pè wọlé ká ṣe sùúrù ká fi kúrò ní ibi tá a wà. bákan náà account number first bank account number two zero three six zero five one one one nine alihidaya islamic foundation charity and for fikiu delil ọ̀nà ni orúkọ account yẹn àwọn tó bá fẹ́ gbọ́ àwọn lectures ẹ̀ sí nọ́mbà yẹn náà la máa pè. wọ́n pè á máa háàdì wọn sí. jazakumullahu khairan. tó um, a nílé tẹ̀síwájú jù báyìí lọ lórí ètò àìtó yín fíkìhù delil láti iléeṣẹ́ radio Lagos one oh seven point five fm tiwantiwa alihidaya Islamic Foundation lóṣù onígbọ̀wọ́ ẹ̀. jazakumullahu khairan mo fẹ́ kí àwọn tábà ń tẹ̀lé wa lórí ètò yìí kára ìwé kan tí wọ́n pè ní Hisnul Muslim hmm. eh, Citadel of Believer wọ́n tó ń pè ní fortress kátà ìka ní ìwé yẹn ìwé yẹn láà máa fi kéwú láà máa fi gba kéwú. ìwé àdúrà ni. ìwé àdúrà ni tọ́ fadilatu sheik kamaldin yunus akorede hafizahullah ni oníwàásí kọ́sìm fúnmiláyọ̀ ni orúkọ mi títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tátù máa kọ̀tún ètò yìí wá sí etí gbọ̀wá kí wáyé pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi. اللهم ارزقنا القناعة اللهم حببنا في صلاة الجماعة اللهم ذكرنا يا مولانا بالموت كل ساعة اللهم احشرنا يا ربنا مع النبي المصطفى صاحب الشفاعة